Exercise 4, columns 1 and 2. Ishu, Mo ẹja mo gbẹja ẹ̀kọ mo gbẹ̀kọ ìwé mo ẹyin gbogbo ẹyin ọ̀pá mo gbọ̀pá kẹ̀kẹ́ mo gba kẹ̀kẹ́ fìlà mo fìlà. ẹ̀wù mo gbẹ̀wù. columns one and three. Iṣu. Ẹ fún mi níṣu. Ẹja. Ẹ fún mi lẹ́ja. Ẹ̀kọ ẹ fún mi lẹ́kọ̀ọ́ ìwé ẹ fún níwèé ẹyin ẹ fún lẹ́yin ọ̀pá ẹ fún lọ́pàá. kẹ̀kẹ́ ẹ fún un fila, kẹ̀kẹ́ fìlà fila, fún un ní fìlà ẹ̀wù ẹ fún mi lẹ́wù ẹja ẹ fún un lẹ́ja ẹyin ẹfun lẹ́yìn fìlà ẹfun ní fìlà iṣu ẹfun níṣu. Columns one, two, and three, Iṣu. Mo gbaṣu.

mo gbàwé ẹ fún un ní